bẹ́ẹ̀ sì ẹ lórí kí n. kí ló ń mẹ́rin wá fún. Thank you. أمامة ابن شفي قال يا فوائد ربي خرجنا مع فضالة ابن البيت إلى أرض الروم وقع فضالة بن البيت إنه تابعي أجل مسؤول وكان عاملا لمعاوية على السرقة ló jẹ́ òṣìṣẹ́ على àlàáfẹ́ ní olórí ọmọ على fún وفي رواية جزونا أرض الروم وعلى ذلك الجيش فضالة ابن أبي يجعل لي على وجهكم إلى الروم فضالة ابن أبي يقول لي على صوري wọ́n ní fọ̀síbà ibn amr nílànà ìhúdì wọ́n ní ìkánná àwọn ọmọ ọkùn wa bá kú ní àyíká tó ń pè ní ìhúdì wọ́n ní ìlú ẹlẹ́gbẹ̀ẹ́ omi òkun ìjà ń pè ní turkey láyé sí i. وصلى عليه فضيلته فضيلة باكي مسلارة وقام على حفرته حتى وعراه وادوا لجي سعيد شهد جماله فلما سوينا عليه حفرته قال أفكت عنه ونبع دعوة بعد يقول سعيد وأني أخف عنه أدين يدي لكم وفي رواية أخرى خففوا عنه فإن رسول الله كان يأمرنا بتشريع سبحان الله تعالى كما لازم عليه وهذا كل تقوى شدة أمين تعالى تشريع القبور أنا لازم الطبراني أخذ أحمد الروايتين وإسناد حسن وابن أبي شيبة الروايات الأخرى رواه مسلم وأبو داود والنسائي والبيهقي من طريق أخرى ثمامة عن نحوه أقصر منه وهو رواية لأحمد ولفظها عنده wani babu kowa na hadisi ke mayaki wani samitu rasulun mayaki sauwu kubura kundin arti ya rẹ̀ pé ẹ máa lẹ́gùn sàárè yín pẹ̀lú bẹ́ẹ̀ wani ṣùgbọ́n láwùjọ yìí ní lọ sánàdì rẹ̀ ìgbẹ́ ìdájọ́ àwọn ọmọ ìfọwọ́sẹ́yìn lẹ́yìn ìgbẹ́ ìdájọ́ àìsàn أن شيكي بيحان قداداني ولو ترك ألفاظها في موجب الطغيان الكبير ولي أما الحديث المشهور على أسرة في اللوت نصف حديث الباجمة بتاع الإمام الشافعي خير القبور الدوارس ولي تداج النصاري إنه الدوارس يتبع لهم عليه wọ́n ní fàlà àfọ̀láwò fòṣe ń kótó lọ́sọ̀tún wọ́n ní kò ní sílẹ̀ kankan ní sílẹ̀ àṣùpọ̀ àrè ọwọ́ bí bá hírí yìí mọ̀ nkárò wọ́n ní gbọ́n nípa àdé ìfòmù nkárò kí láti ìfòmù nkárò àdé ìfòmù sọ̀rọ̀ ìfòmù àtàkọ́sọ̀ àdé sọ̀rọ̀ ìfòmù nkárò àti ìyẹ̀kọ̀ àdé àwọn anìkàwé ọ̀rọ̀ fúlàṣẹ̀ lọ́lẹ̀.

والزارة يهجات أو يجل ما تجل مش عارف ليه؟ ولا يهجات ثم هو هذا تعالي غير مجلد ثم إن الظاهر من حديث فضولة ونتواه نوع فضولة كان يأمرنا بتشاة القبور تشريتها بالأرض ọ̀rọ̀ fàtọ́lá yẹn tágbò ìlú àríṣẹ́ náà ti pé wọ́n pa aláṣẹ ká máa ṣe sàárè ìdọ́gba títí ká máa ṣe dọ́gba pẹ̀lú lélẹ̀ ni ìyá ìṣúlá tó fáwọn làákọ́ pé àní fàásókè rárá وهذا ظاهر غير مراد قطعا من زي تهم ما هيك يتجاب عليه ودليل الدليل أن السنة أن أن السنة الرفع أتم سنة لكاد كم كاكوية بس عليه تبقى حاجة بس قدرة شبرين كما مرت على شخص ليش على كده تبقى عندي بشبر كده ما يسوى دي ويريد هذا من حديث نفسه قد فضل kọ́sìtìwò òun mú ìwáyà tó dé kọ́sìtìwò ṣojú ẹ̀ ìjà ìwà wípé àwọn yòókù náà ti kókó lè jẹ àbí ẹbí ìbò kọ́sìtìwò ẹ̀ àtúrọ̀ ẹ̀kúnjẹ kòkó pàlàbí àmọ́ bí ìzára ti tòrọ̀ àríwú lórí kò ní ìgbà orí ẹ̀ kì í ṣe tí ó ń pa aláṣẹ oníkókó kó gbòòyè pẹ̀lú òrí ẹ̀ ọ̀bẹ̀ á dáa fásitì ọ̀làmáwó ó lóun ọmọ ilé ìyàwó àfáàfà ní tó bá ronú nǹkan tó rèé lọ. àǹfààní tí kọ́lá màáwí ọjọ́ láńhó wọ́n yẹ kí lẹ́tọ́ sí ọ̀tọ̀ ìfowópamọ́ rẹ̀ sùnbà ìka máa fi sàárè ìdọ́gba nínú súnà ni ọ̀kan tó lọ́fà àyẹ̀wò wọn nà sọ́rọ̀ ọ̀dà tó ṣàgbèrú ọ̀dà tó ṣàgbàgbé ìdí náà. ẹ̀rọ ìlú ẹ̀dá ọ̀rọ̀ àwọn كما يجمع رواه الطبراني والمعجم الكبير وإسناده الصحيح قال في العدوى ورجاله رجال الصحيح أما في الربوة الثالث عن ابي هريره رضي الله عنه رسول الله قال لان يجلس احدكم على جمره فتارك ثيابه ìwé ẹgbẹ́ ọ̀kan náà nígbà tí ká ẹjọ́ kò ojú aṣọ yín fàyíkùlásọ ìdàgírí yìí kó jẹ́ aṣọ ọkọ́ tó jó ara yín káyọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ nàìjíríà ó ní orí fún tàn ìfọ̀rọ̀ jókòó àfihàn àti yàtọ̀ àtúntò bí àlàkọ́bìnrin kìí sàrí àkọ́jà muslim wàbí dáwùd wàbí sáyí wàbí nàmájà tún òkú هذا روايته وقوله أنه صلى الله عليه وسلم وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته